ọmọ àyá èèyàn mẹ́ta tí èèyàn lè panù ta ní ọwà apá wọn olórí ìlú tàbẹ́ tó lórí ìlú bá yàn kìí ṣe pàmù yàn ládùúgbò èmi àti ọmọ alẹ̀ lóko irọ́ ah, alhamdulillah àtẹ́yìnbó àzáni nẹ́bùlù wàkìlì ṣe báyìí náà rí ngbòsẹ̀ sí náà rí àdàkìlì bó ní wọn náà rí ebúsásí náà rí wọn náà rí eh, ẹ̀kọ́kọ́ bóódé ọmọ ìyá ẹ̀kọ́kọ́ bóódé nǹkan o èèwọ̀ ni èkíní ẹwà máa wè mọ́lọ gbogbo ẹ̀sẹ̀ ìsìnà lórí tí wọ́n ọ̀dájọ́ rẹ̀ fún ọwà lọ́rùn ìjọba sí ẹ̀mẹ̀ wo ti ẹ̀rí yìnrùn àwọn òtí nǹkan mí làwọn rẹ̀ wà àwọn ìjọba ń mí ọlọ́run ní pàdé ọlọ́run lẹ́n tí ó kọ̀ o ọlọ́njọ́ ọlọ́njọ́ ẹkún páwọn èèyàn tí ọlọ́jọ́ ọ̀yá láìdá ẹwà ń táyàn ẹ̀ǹpáyàn ẹ̀ǹpọ́jọ́ ọ̀yá